èrùgàlè kó gbé ọ dìde ó yá dìde. èmi làbá tí wọ́n dé tọ́lọ́kọ́rọ́ ẹ̀yin ọmọ yà bá ń sùn. tọ́lá ètò oògùn là ń sún dè mọ́ kí tinú ọmọ gbénú kí títọ́ ọmọ gbéta ìyá àgbà rẹ̀ kí ló sọ bẹ́ẹ̀. yé kí wọ́n dé ọdún lọ́wọ́ tó sáré kìjokìjo eh? ikú ní ní ọ kì í sàrùn. ìgbà náà pa ẹnìkan ipa wo. kúrò máa ti pa kí fra kí pẹpẹ jọ àlàpà jára. ìgbà mẹsẹ mẹsẹ mẹsẹ ìsìn wọn. ìsìn wọn ni wọn kò máa gbọ́n. olórí ibo jẹ olórí ipa bẹ́ẹ̀ pa. làbákẹ́ ń pàlú irun. láàárọ̀ yà láàárọ̀ yìí àwọn ọmọkùnrin mẹ́ta tó ń sún tó ń ta ìlú. lè tẹ̀lé ẹrù pọ́jú mo ní kí lélẹ̀ nígbà tí sùn mọ́ bẹ́ẹ̀ àìní ọmọ yìí ti dára nù bí ọ̀pẹ tí náà mú o. ṣe é. Ah! ọmọ mi mọ̀ ẹ kí lè mi sọ́dún ìfúnpá náà ni wọ́n no, fún onílé. jáwárí gbogbo ẹ̀yin kìíní tẹ́ jókòó yìí eyín oró mi ọba dídàpọ̀ yín fi máa san yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. jí mi gbogbo nǹkan ẹ̀ báyìí líle. ẹbí tàbí tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ sọ ọdún tó fi kẹ́ kẹ́ máa ṣe bí kẹ́ máa ṣe bí èrò gidi. sọ ṣépè fún yín ni bàbá ṣé mi mú kọ́ bá yín. àmẹ́lẹ̀ tó kó àì sàárà yìí sàárà yìí aṣọ yìí sì gbọ́ ogbó ẹ̀kọ́. sọ̀rọ̀ owó eléyìí mo tún kó wá fún ìwọ lọ́gbà owó rẹ̀ mo fún ọlọ́jọ́ mẹ́ta péré láàrin ọjọ́ mẹ́ta tó o bá fi ọmọ mi ránṣẹ́ sí mi ah èso ọgbọ̀n kó padà lọ́wọ́ rẹ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdé ẹjọ́ òfin lọ adúnidùnmọ́ ni. ẹlú ọlẹ nínú. pàtẹ ní ayẹwo tá a yáwó tó jẹ́ pé ìyàwó baálé náà fẹ́ fi ṣe owó tá a yá ṣé wò ní ìyàwó lé. ọlọ́pàá ẹ̀ǹtẹ̀ wá arrest. ọ́fíìsà ọ̀rọ̀ pọ̀ láti onírúurú police station.

ìbọn lọ dédé kutu. ọ̀dàmọ̀ ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ ọ̀gẹ̀dẹ̀gbẹ̀ kila kila o ẹ̀wù dẹ̀dẹ̀ kila kila o ẹ̀wù dẹ̀dẹ̀. iná lójú ẹ̀kọ́. Oh. iná oúnjẹ wa kò sẹ́mu kò sẹ́kọ̀. ẹ̀wù dẹ̀dẹ̀ ẹ̀wù dẹ̀dẹ̀ kila kila o ẹ̀wù dẹ̀dẹ̀ ẹ̀wù dẹ̀dẹ̀ kila kila o ẹ̀wù dẹ̀dẹ̀ kila kila o. Oh. ẹ̀rù jẹjẹ kílẹ̀kílẹ̀ ó dẹ̀rù akínlábé ẹ̀kọ́ akínlábé ẹ̀kọ́ ògbóná ògbóná ìṣẹ̀rẹ̀ ọmọ. ṣe. mi ò mú àǹfààní láti bàtẹ́ èèyàn ti join team yìí no tata fún èèyàn nọ́tì nọ́tì kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi mọ́ ẹ wo adaka wá wọ̀rọ̀ kan ká fi ṣàdá o ẹ sọ nǹkan kan ni. zee mama i no fit lie for you everything gas e bill gbogbo nǹkan tight nǹkan le o. Ah, ọmọ ẹlẹ́ran tí ń jẹ egungun o ọmọ mm. aláṣọ ti fẹ́ máa wà kí sábà yìí o gbogbo ẹ mama ah mama you bring me join this team tell me say everything go soft ah mo mọ iye tí mo ń gbé lọ ń ta àgbà tí mo máa lójú rin mi i know how much i dey collect pàdé mo ti máa jágbá tí mo jáwò tí mo máa délé tí mo máa ṣàpáǹtì mo ti mọ iye tí mo gbé lọ you say me account àpé afa one operation you go blow ìwọ náà máa di olúwàbọ́nà mama ball mama i no see anything ball ah ibi tí ń pa mí o. Ah, mm. ìyá ti ń jẹ mí o mama no go lie you o ah gas ah everything gas be o. ẹnìkè ìdọ́jú fọkọ ọlọ́run ah. ah o ti mẹ́sàn-án má ṣe bẹ́ẹ̀ kó dáa ah, ṣojú orin yẹn ló wá pè ẹ ní ohun tó ń gbà bíbà one operation ohun tó máa gbà tíṣẹ́ bá wọlé dé sí ìwọ gan mọ̀ wá bí àbínú ẹ̀ máa dùn ah because times ah bí gbàgbá ní times ten oye tó ń jágbà lójú orin ni o fẹ́ rí ń bíi o ṣe farabalẹ̀ akílábí lórí burúkú tó fẹ́ kó ṣì bá wa nà olóṣì náà má ò ní gbà láyè gbogbo òṣì ara yẹn a máa tá dànù wọkọ̀ ní sùúrù ìgbà díẹ̀ ló kù nà àkátọ́ orí ká tó fọ̀ sí ó lè dá lẹ́sìn corporation kan wọlé kàdé lọ ṣe ká carry it lọ́la. wọ́n máa ta ìsìn you tithe you i no lie for you you tithe you you tithe i know i know na Akinabi dey cause all this thing ó dà pé oògùn olórí burúkú tó dẹ̀ gbé sọ́wọ́ ẹ̀ òun ló fẹ́ máa gùn á máa bá yàgbẹ́ sínú oògùn ẹ̀ sí àwọn bá darú sí ara ẹ̀ máa palẹ̀ ṣe wọ́n ní sùúrù ní sùúrù ní sùúrù ẹ̀ calm down mama ní o ṣe ọ̀rẹ́ àti jẹun gan owó hard àbí kí ló ṣẹlẹ̀ gan. oúnjẹ ni wọ́n wá yẹ wá jẹ ah, àti jẹ wọ́n á dà ti jẹ kí ló ṣẹlẹ̀ you know the big now. i no dey play. oúnjẹ oúnjẹ dey play o kì í sẹ́nu. kí ni bẹ nínú igbó tó ń dún mọ̀wúrú mọ̀wúrú mọ̀wúrú mọ́màkì. kí ló wà níjù tó ń rẹlẹ̀ tó ń kilẹ̀ mọ́màkì. ọmọ akíní mímì kì í ṣojo o ìwọ tó wà nínú afẹ́fẹ́ abúwà lórí kiri ibikíbi tó bá wà fọ́nà. <laughs> ayọ̀lẹ̀dì ayọ̀lẹ̀dì. ìwọ ni. bẹ́ẹ̀ ni èmi ni ọkùnrin ló ké sí eh, eh. èmi ò mọ̀ pé wọn náà ti ẹ̀rìn tó o fi lè pèdè lẹ́nu ta ló mú ọmọ gbúdùn tó o fi mọ ewé já ta ló mú arìnrìn àjò tó o fi lè pera rẹ lẹ́yìn wọ́n bí jẹ́ ìsọkiri kan fún ọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń perí mi níbi òun ni mo mọ̀ o bẹ́ẹ̀ bá dẹ̀ jáwọ́ gbogbo yín pátá lè ṣe tá àti dáṣẹ̀ torí ẹ jẹ̀yà ẹ jẹ̀wé ìyá. akínlábí lẹ́nu ẹ̀ o kò fọ́rọ̀ tó sọ yìí bẹ́ẹ̀ ni mo sọ torí àwọn ìyálà ìyá ẹ̀gbọ́n mọ̀ báwọn tó bá mi dánwó ẹ̀wọ̀n àwọn bàbá ńláku bàbá pọnrín gbọ́ ìyálà ìyá ọmọ pọnrín gbọ́ bàbá ńláku bàbá ẹ̀ wọ́n mọ̀ pé àwọn òtí ẹgbẹ́ náà wojú ẹkùn mi ìwọ kékeré. <laughs> ayọ̀ lèdì àánú ṣe mí tèmi ṣẹlùmí ó dàbí ipò mẹ́ni tó bá fà ẹ̀ ọkọ tèmi kọ ẹranko kékeré. bẹ́ẹ̀ ni akínábí ló sọ̀rọ̀ ẹkùn níbí tí ẹkùn bá sì ń dún nígbó gbogbo àwọn ẹranko kéékèèké wọn á tún mu mọ́tìn wa wọ́n á máa gbé wa débẹ̀ tán ni mi wọ́n burúkú ọmọ ni ìwé ká yí ẹ̀sìn bàjẹ́ mi rẹ̀ pọ́ ẹ̀bìdúré yá ni àmọ́ ọmọ rẹ̀ ní sọ ti pé mi pọ́ ẹgbà èmi gbà pé mi ti fọ́kọ̀ ẹ understand èmi ti gbà sí pé mo ti fọ́kọ̀ ibà ẹ ká wọ́n mi òwò ẹ ẹ ká ṣe ká fún ẹ ká ṣe tatatatatatatata fún lamanika calm down simiki calm down òun ló ti pòórá tó ti ń disapia tó ti yọ sí lójú oorun sí. kí n gbogbo ilé rà. kí tí mo ń dùn. tọmọdé bá lóun gbọ̀ngbọ̀ kúkú àwọn òbí ẹ̀ náà gbọ́gbọ́ sísín sípàdù. confam inú tó fọ́ fún. ọ̀rọ̀ akílábí ti fẹ́ gba àmójútó báyìí ó mọṣọ lánàá. mo mọ dáadáa. lọ bá mi find out full information nípa akílábí àti bó ṣe operate àti ibi tó ń wà ibi tó ń jẹ́ sí ibi tó máa ń wà kọ́kọ́kọ́kọ́ twenty four seven kò fún ṣọlá ṣọlá mo ní wọn tó dùn. ẹ̀yin mama ṣé títẹ sọ ni ẹnu point mo dẹ̀ mọ expect tó ṣẹlẹ̀ dáadáa but nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ mọ ah, ẹkùn náà kéré nínú ayé o ah, ẹkùn yàyàkuyà gangan ni o ah, ṣé fi hàn pé inspector yóò handle ẹkùn. ṣọwọ́ okay do what I ask you to do that's it. ọmọ mi ò rẹ̀ sí. mi kò sá. akílábí ògbójú ògbóyà tó yẹn Akílábí ẹ̀ẹ́n kò burú owó tí mo pa fún ẹ lójú ọ̀run náà máa tún pa fún ọ padà bí kún lólùkọ níbi tàkùté ni. àjànà kú kọjá mo rí nǹkan fìrẹ́ gbogbo náà bí àpá rẹ̀. ìfọwọ́sọ̀ kan ló wọlé fóònù sáà ibi tí ọ̀wọ́n Akílábí ẹkùn ibi tó ń farapamọ́ sí gbogbo details wọn wọ́n ló wọlé fọ́ mi sà mọ́ ní kí wàá sọ mi sà. so what are you waiting for. just to take permission ni sà. mo ti sọ pé kẹyìn máa dúró the permission mi gbogbo ìgbà náà kí kí ló jẹ́ head of the squad fún Go àwọn boys kẹ lọ bust wọn immediately me now Sir, sir. right, act on it immediately act on it mo ti sọ fún yín kẹyìn máa dúró de ọ̀gá sọ pé ọ̀gá sọ pé ọ̀gá sọ pé use your brain. Akílábí ọlọ́pàá ti sọ̀rọ̀ àìgbòkúté yìí ló máa bẹ́ẹ̀ kó jáde ní ìrọ̀rùn bíkọ́ tó bá jáde ní wọ́rọ́wọ́ a máa bọ́ síbẹ̀. one two. tó o bá pe three. o ò ní farabalẹ̀ ṣe oríire kó o dé tiẹ̀ fẹ́ ta ó ṣe èrè ṣá àbẹ̀ òun èrè lẹ́yìn àwọn ọmọ náà da ẹ̀kú sí ọlọ́run tó ń pè lásán ọlọ́pàá olórí burúkú ẹ̀mú ẹ̀kì ẹ̀rọ̀kù bí òrẹ́ ni. jẹ́ kọ́ mọ̀. ẹ ti ṣí léyà o. dátọ̀ bẹ́ẹ̀ni sọ. àwọn náà ní káwọn wá kọ́ wá tíra ìlẹ́kọ̀ọ́. kò ní dáa fún ìyá ẹ̀ kúntakùntè abẹ́rẹ́ rí wẹ̀rẹ̀ tó dàbí odó. ṣé ọwọ́ ẹ kun etí kó tó wọṣẹ́ ọlọ́pàá. ẹ gbé nílá kíjà ni kí ló ṣe ilé ìsìnkú náà ìpàdùwọ̀ ẹ wo bí ẹ tètè pé nílá kẹ́bẹ̀ẹ́ bíbẹ́ kò máa ṣú tí lánàá. ṣọgbádùn ẹ wo ṣé tí ẹ rí bẹ́tẹ̀ ṣe wà yìí ju àwọn tó kàn wá ṣe fọ́tò ṣùgbọ́n fúnra ní ìdúró létí ni pé ẹ̀ ṣùjọ. ẹ dúró kí ló ṣe oògùn yín lọ ṣé ẹ wá ṣe ń bí yìí ni. kò ní dáa fún ẹ lórí burúkú ó jẹ gbẹ́ni tẹ́ ṣíṣí kún ẹ lẹ́nu ó jẹ menstruation oògùn olú ọkùnrin. ẹ wọ ẹjẹ sọ kí nìkan fún yín tí a pé òṣìṣẹ́ ìjọba ni èèyàn dẹ̀ ní máa rìn inú òrùn kí kó máa rẹ̀ ó ṣe wà ó ti máa gbẹ̀yìn àbẹ́yìn ti gbàgbé pé wọ́n máa ń sọ pé tíṣu bá paradà yìí máa ń di yan ni bọ́gbàdo bá paradà ó máa ń di ẹ̀kọ́ ni ọ̀pàpà paradà ìbọ̀lẹ̀ yìí kó dání ni àbí pure water. ẹ̀yin wèrè ó jọ yín lójú ẹ̀ tí ì nǹkan kan ẹ jókòó nílẹ̀ ẹ kò yẹ kẹ wá ní kó máa sọ̀rọ̀ a máa jókòó mo láì fi máa jókòó. ẹ pẹ̀lẹ́ ẹ ẹ ẹ bá ẹ bá ẹ bá ẹ bá ẹ tẹ bá mú eléyìí kan tó ọgbẹ sí ìgbẹ̀yìn ẹ lọ bí táàbù kẹ ṣe mu tó bá wá sùn yín ẹgbà lé yín lọ. àwọn obìnrin àti bàbá rẹ̀ ọmọ ọba ṣeun tẹ́ ẹ ló ṣe. Sọ́jà wèrè ni èyí. Èdí dì ni. Ṣé tó bá ń dì yóò yẹ kó máa di jú rìn? Ah, lẹ́yìn tó yẹ pé ó sọ ìbọnwọ́ wa ó sọ di pure water tó ní ká jókòó ká máa mú kódà mi ìmọ̀ mi mo ṣe délé ẹ̀ẹ́n tó bá rí bẹ́ẹ̀ ó ti sọ̀kò sórùlé dandan ni kó gbóhùn onílé ajá rẹ̀ ti tẹnu bẹ̀gùn epo sọ lẹ́nu ẹ̀ ológìní rẹ̀ tó lóun ó pàkèrè ni tójú tara gbogbo orí ẹ̀ pátá ni ó wọ mi bẹ́ẹ̀ ni mo wí fún yín àmọ́ ìyẹn fọkàn yín balẹ̀ ìhun tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi mú un wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ láìpẹ́. kí fọkànbalẹ̀ náà ló sọ ń jọ sí. èyí tó ń sí lórí ogún ẹ̀ṣẹ̀ wá mú mi tó fi dé pé kí n máa jókòó ká má mú mi. Ah, ah. ẹ má dáadé àgbà o. ẹ mọ̀ pé kì í ṣe wùrùwùrù bẹ́ẹ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí ni ó mọ wọlé sí yín lára ní oògùn ọ̀hún mọ̀ ṣiṣẹ́ lára yín ẹ mọ̀ wọ̀rí ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin ẹ mọ̀ lọ mú tẹ́ fi mú jẹ́ kẹ́ ẹ mọ̀. àbí wèrè sọ lóògùn mi dèké ẹ gbà mí ṣé wé la máa ní èmi arínájà fún ara mi òkòkò mẹ́kí ọmọ ajímu tábà oògùn èmi ò bẹ́rí olórí wa tiẹ̀ mọ́mù èmi paribọ́ ní paribọ́ fún alágogo lékuléku abẹ̀yìn àrò gélémọ̀ gélémọ̀ ajáde má tán lé akọ ajá àforíbo ọ̀rì mi wò bí iná. ẹ̀yin ìyá mi àgbààgbà ẹ̀yin ìyá mi àgbààgbà ẹ̀yin ìyá mi àgbààgbà àdìgbọ́wọ́ fújà lẹ́kùkùté. Odùdùmọ̀dẹ̀ ẹni ìkórí mo ti jẹ́ mo ti mu mo ti ṣàkànṣàlẹ̀ wóríwórí níbikíbi tẹ́ ẹ bá wà mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi tàti wéré lọ́wọ́ yín làkọ̀sìmọ̀gbà lóbílẹ̀ abiyamọ kì í gbọ́ kún ọmọ rẹ̀ wọ́n tàti wéré tẹ́ ẹ bá ń bẹ ní ká wá ṣe mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi tẹ́ ẹ bá ń bẹ ní mòdú àwísẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rọ̀ wá abiyamọ kì í gbọ́ kún ọmọ rẹ̀ wọ́n tàti wéré bá a bá fẹ́ wọlé kíkọ́ làkọ́lẹ̀kùn àmọ́ èèyàn tó bá mọ̀ ọ̀kan là á sí mú mo kàn án mo kàn án mo bú nǹkan kàn án mo fẹ́ kẹ́ ẹ sí fún mi ẹ jí torítorí nítorí pé torítorí lè kú jí nínú gbọ́ mo fẹ́ kẹ́ ẹ jí tiyètiyè nítorí pé tiyètiyè ńlẹ́jà jí nínú bú ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ibikíbi tẹ́ ẹ bá wà mo fẹ́ kẹ́ ẹ là kedere wá ẹ yí dà. Ha ha ha ha ha! arínájà sí òsì awore tí ń wóúnjẹ fún awo ẹgbẹ́ ẹ̀ jẹ. ìyá mi ẹ káàbọ̀ ọmọkùnrin olórí burúkú kan mà ní alákatá akitì tó pera ẹ̀ ní akínlábí ẹ̀kún òun ní mọ̀ ń dà lúrù ó lè ànímọ́lẹ̀ àmáyan mo ṣetán tí mo fẹ́ mu tí wọ́n sì yan mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún mi ohun tó mú ṣagbára ibi tó fẹ̀yìntì mo fẹ́ mẹ èèyàn tó sin lórí èèyàn tó tẹ̀ lódù èèyàn tó mu dé gbòòrò tó fi dohun ẹ bọ́ra mo fẹ́ mọ̀ ẹ ṣàlàyé fún mi. àkìlábí ẹkùn àbí kí ló ti pè é kò ságbára kan fún un bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ kọ̀ ro lágbára wípé kí ipa ayé kó má bàa ká lásán mọ̀ ni. àyà mi mọ́tò mi dẹ́mọ̀ pé mo mú fún gbogbo gbè mo mà yí nìkẹ́ bẹ́ẹ̀ ni mo mà yí ní padà mo mọ̀ pàdé ọ̀wọ́n lọ́jà lórí tèèdè eléyìí kọjá pé wọ́n kọ̀ òdo lágbára kápá ayé má ka òun kódà tó bá wá rí bẹ́ẹ̀ bọ́dà ìyá mi ṣe bẹ́yìn náà láyé ayé tó dákẹ́ títí táyé lọ́kọ́ ni kése lékèléké tí wọn kì í ṣe yálé ọ̀nà tí wọn kì í ṣe yóò kù mo fẹ́ kẹ́ ìdí agbára ẹ̀wọ̀n ni mo fẹ́ mú ọ̀nà wo ni wọ́n tọ̀ tí wọ́n fi bá yàrá já. n tó fi wọn kìlà bí ẹkùn nǹkan kékeré náà bẹ́ẹ̀ ni obìnrin òbìrí. bẹ́ẹ̀ni sórí bákinlábí àtobìnrin bí wọ́n bá ti wà lórí ibùsùn tí wọ́n fẹ́ jọ sùn kákinlábí kan wà ń sàlẹ̀ kóbìnrin lé téńtélé lórí kọ́ wa làtàn bọ́ bá ti làtàn tí ẹ bá nu ó ti rí mu. lásán bẹ́ẹ̀ ni àbáyé akínlábí fẹ́ bàjẹ́ ni ayé Akínlábí ti bàjẹ́ tán ayé rẹ̀ ti làbà à kóbìnrin ó kọ̀ látàn kó wá di kòkò kàkà kọjọ máa gbádùn ra wọn kóbìnrin ti làtàn lé lórí kó jẹ́ pé obìnrin ní bẹ lókè tóun máa bẹ sálẹ̀ ó dà kó sí wàhálà ìtẹ́ ṣe ìmọ̀dúpẹ́ wọn mọ̀ lórí obìnrin yóò gbòdù báyìí lọ òkú àtọ́ yín bẹ̀ òkú àlàwòrán nífẹ̀ẹ́ ìyá kẹrẹ. kí labio ẹbẹ ló mo pè ọ. ẹ̀mẹ́ta lẹ pè mí. etí rẹ mélòó. méjì. kí ló fi ń ṣe. mo fi ń gbọ́rọ̀. ọ̀kàrẹ̀ wo mi wò lóòótọ́ akọni ni bàbá rẹ bàbá rẹ ti gbé ọrìn wọ́n ti fún ọ lóògùn gbogbo nǹkan oríṣiríṣi bàbá rẹ ti ṣe sí ọlá ṣùgbọ́n díẹ̀ ò tó ní ọmọkùnrin bẹ́ẹ̀ ni eléyìí tí mo tún ṣe fún ọ lónìí ó lékún ni o kò dínkù mọ́ o o ti wá dàgbàlagbà lónìí o ti kú lọ́mọdé bẹ́ẹ̀ yẹn bá fojú di ọ́ olúwa rẹ̀ ó kú bá já tí kòtò ń tòbóró olúwa rẹ̀ ó kú bá gùdà tí kòtò ń ti bọ̀lọ̀bọ̀lù ẹnu ẹ̀ olúwa rẹ̀ ó kú bí màlúù tí kú tọ̀bẹ̀tọ̀bẹ̀ ọgbọ́n mi ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a ṣe fún ọ yìí ó lè wọ̀ o n ò sì ní fẹ́ kó o lu èèwọ̀ rẹ̀ torí tá bá ti pè léèwọ̀ èèwọ̀ ni bẹ́ẹ̀ yẹn bá lu èèwọ̀ èèyàn lè yáwèrè èèyàn lè kú kú òjijì oríṣiríṣi nǹkan aburú ló lè ṣẹlẹ̀ sólúwa rẹ̀ ọ̀gbọ́n mi láti òní lọ àti títí láì láì láì obìnrin ò tún gbọdọ̀ ga tan sórí rẹ̀ báyìí mọ́ kí mo wí. lóbìnrin ò tún gbọdọ̀ ga tan lé mi lórí ó ti dé. Ah! dídẹ ẹ yá wèrè ni. ẹ bá dá. ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ jẹ́ mi. Ah! mo ní ìdáwọ́ mo ń gbádùn ẹ̀rọ ni àbí ah! kí. mo dáràn àwọn olórí burúkú ọmọ ìtì fún mi léèwọ̀ gbé ìgbàgbé ti ṣe láàmì láti kó ìgbàgbé ti ṣe kọ́ ó ti wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ tí bàbá mi sì rò mí lágbára bàbá mi mọ̀ kì mí náà wọn lóbìnrin ò gbọdọ̀ la ìtàn borí mi kọjá débi tóbìnrin ó wà lókè tèmi ó wà nísàlẹ̀ péjọ náà ni gbogbo agbára mi bàjẹ́ ah! akínlábí ẹkùn kí ló ṣe fúnra rẹ yìí kí ló ṣe mo dáná ìfúra lògùn àgbà gbọ́ fún mi ṣọ̀pá bọ́ọ̀lù. work. okay guys let's move let's move let's move let's move go be fast. ojú tọ́lẹ̀ ojú dọ́kọ̀ àkìlà bí ẹkùn àkìlà bí ẹkùn akínlá bí ẹkùn akínlá bí ẹkùn ooo. wangela wa mburuka nwalele nwoba ó dá fẹ́fẹ́. má jọ ẹni tí fọ́ ni o kò ṣẹ́rù yín o eré ló bẹ́ẹ̀ lulẹ̀ tó dọ̀lẹ́ o. ọlọ́run ló wà bẹ́ẹ̀ kò séyàn bẹ́ẹ̀ ajá ara wà láì kò séyàn bẹ́ẹ̀ lọ́wọ́ wà bẹ́ẹ̀ o eré ló bẹ́ẹ̀ lulẹ̀ tó dọ̀lẹ́ o. ọ̀yà ah! mú àkìlà bí ṣé kí ni yẹn fún wọn náà. ọ̀dọ̀ ọ̀dọ̀. wú. fúnra mi lé ìwọ̀tẹ́ ìlú wa yá. kò ṣe mú kò ṣe kó ẹ̀hún jẹjẹ ẹ̀hún jẹjẹ nílẹ̀kílẹ̀ ẹ̀hún jẹjẹ ẹ̀hún jẹjẹ nílẹ̀kílẹ̀. ti wọnú ìlú wa. irọ́ ni o. òótọ́ ni o Akínlábí ti wọnú tẹ́ ẹ bá rí ọkọ̀ bọ̀gìnì tákínlábí gbé wá tó jọ orí sókè báyìí tí ń fọwọ́ sọ̀tì ń fọwọ́ sọ̀tì làwọn yẹn bá rọ̀ dàṣú báyìí. iye ẹ̀gbọ́n mi náà. ẹ̀gbọ́n rẹ ni o. ẹ dákun ẹ dákun. bàbá òótọ́ ni ojú mi méjèèjì báyìí mo fi rí mo gán ni rẹ̀ báyìí. ọ̀rí Ronke mo lẹ tí wọ́n bọ̀ tẹ kàn fẹsẹ̀ ń gbálẹ̀ kákàkiri báyìí kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ò gbà ọgbọ́n lẹ́yìn gọ́ọ̀nà kí lè wá kiri. bí àwọn ò tí gbọ́ pé kí ni. àlàyé ẹ ti gbọ́ pé Akínlábí ti wọ̀lú. Akínlábí wo. Akínlábí kan náà tilé ẹ̀pẹ́. Akínlábí Akínlábí wọnú ìlú o sún lórí lẹ́yà ó tún wọnú ìlú yìí wá ah, tọ́wọ́ bá lọ tẹ̀ ẹ́ tó ọ̀rọ̀ ló bá lọ tẹ̀ ó ti lọ nìyẹn o. tẹ bá tiẹ̀ rí mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tó gbé wá sínú yìí. Hmm, àwọn ọmọ yìí ti bẹ̀rẹ̀ ẹ fẹ́ parọ́ mọ́tò wo ló gbé wá sínú ìlú ló dẹ̀ ń parọ́ báyìí. gbogbo èèyàn kàn kọ sára ẹ akílábí eh, o akílábí o akílábí eh? bẹ́ẹ̀ ni kẹ́ jókòó sí. Ah, ọ̀rọ̀ mélòó la fẹ́ máa sọ táwọn máa parọ́ hmm. ah, ẹ wo àwọn ọdẹ lọmọ yín ò lè kàn wá. ẹ wo a wọn ní fẹ́ lò mí ìṣe wọn tọwọ́ bọ̀ mí tó ní tó sì fẹ́. tọ́bi mi ẹ̀gbọ́n mi kò yí fine. Hmm. ṣé wàá fine. Akínlábí nígbà tó ọ̀daràn ọ̀daràn ń lù ọ̀sálù èkó ọwọ́ àpò ń sìn òkòwúdé òkọ́rọ̀dé ṣé kìí ṣe pé o lè ṣàṣemọ́ṣe lọ́hùn. Ah, ah, bàbá mi kí ló dé tẹ̀ sí báyìí ṣé bí wọ́n ní ìdùnnú àwọn òbí ni kọ́ ikọ́ ọmọ àwọn ṣe dáadáa nú ayé <laughs> lóòótọ́ o bábí amọ gidi ṣe ń ṣe òun lè nígbà tí lóòótọ́ musa ṣe mọ́sẹ̀ kò sì wù náà nígbà mo sì dé kò mo rí pé ah bàbá mi máa ń bá mi sòótọ́ ọ̀rọ̀ ní òun àmọ́ èmi ni mi ò gbọ́ mo sì wá sẹ́kún sí apá mi òun ló sọ mí dolówó ló sọ mí dolóró. àkìlàbí ṣé wọ́n ń sawó lẹ̀ lẹ́kọ̀ọ́ ni? dá lóhùn àbí àwọn àṣírí kẹtọ́ ti mọ̀ lóríṣiríṣi òun lọ lè fi yíwọ́ padà lọ́hùn. bàbá mi lóòótọ́ lẹ kọ́ mi ní dídá afá tí mo mọ̀ ọ́ dá lẹ kọ́ mi ní títẹ̀ olù tí mo mọ̀ ọ́ tẹ̀ àmọ́ kì í ṣe pé kí n lọ fi ṣe tí ò yẹ kí n ṣe ìgbà ìmọ̀ ti kọjá lọ iṣẹ́ ọwọ́ mi ló sọ mí di ńlá. bàá mi ṣé yẹ ká tún máa lọ wọn fún tó yẹ kí inú yín máa dùn pọ́ dé ah. ẹ bàá mi. ẹgbẹ́ mi ká mọ́ ẹ mọ̀ sí o ọmọ ẹni ọ̀bájọ ni àbáyọ̀. ẹ wo bá rẹ fi yín lẹ. ẹ jẹ́ kí ni yín mọ̀ ṣe lásìkò tẹ wà àsìkò tẹ́ mọ̀ jẹun ọmọ ni o àsìkò tẹ́ mọ̀ jẹun ọmọ ni. tèmi náà mọ̀ yan fàdà láàánú. ọmọ ẹni ọ̀bájọ ni àbáyọ̀. ẹ̀gbọ́n mi mo tẹ gbígbé gbígbé lájọ tú. ó ṣàlàyé mi gbogbo bó ṣe rí gbogbo ẹ̀ lọ́ ṣàlàyé mi. gbogbo ẹ̀ náà mo ti ṣàlàyé àti tẹ́ bá fẹ́ kí túmọ̀ sọ̀kúsọ̀ sí i bàbá ṣé ìwọ náà ni. èmi rí o. àwọn gbogbo àwọn àsọgbà àwọn mi ah, ah. wọ mọ. ṣé ìfọn yìí. mo ìwọ ọdún àwọn ilé ilé kò ó ò ní tọ́ wọ́sọ tára rẹ̀ sunkún ní aṣọ. ẹ̀gbọ́n mi dá ìbá tẹ̀lé ibẹ̀ bá ti rí ẹ̀kọ́. àti tèmi lọ wá lẹ́kọ̀ọ́ ah, èdè burúkú tó ń sọ tí ò tí ì fi fọnù kọ́ ọ̀fọ̀ èdè burúkú dáadáa. ẹ̀gbọ́n mi ẹ̀ máa kọ́ mi díẹ̀. àwọn èkó mi dẹ̀ kẹ̀dẹ̀ kíde. àárín mi ò. ẹ̀gbọ́n mi ò bá jọ bàbá mò ń bí ẹyin o. o sì lè mú ní gbogbo owó yìí. Ah, ẹ̀yin lẹ́ni kódà gbogbo ẹrù tí mo kó wá tẹ ní káwọn ọmọ báyé kó wọlé o ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀. Ah! akínlábí. bàbá mò ń jẹ yín o. ò ní dààmú. àṣẹ àṣẹ. ìgbésẹ̀ rẹ kò ní bí ara yẹn àṣẹ àṣẹ. bó o bá ti ń ta ayé ọmọ ju Elédùmarè ọba ayé yọmọ jẹ onírè. àṣẹ. o ní sísè o. àṣẹ. gbogbo ibi tó o ti ń rówó gbanújẹ́ ò ní kan bẹ̀ ọmọ mọ̀ sí àjàgbá yìí ń tara bí Ṣàngó bá pagba wọ́n máa fi jìn ní gbogbo ohun tó bá ṣe ọ̀dà ṣẹ̀fìdì èmi ló fún ládùú owó yìí. ẹ̀yin ni mo fún. lẹ́yìn tó tún ti ra nǹkan fún mi tó ra bó tún fún mi. o yà á sọ́tọ̀ pé léyìí ṣe bàbá rẹ ó sì mú mi bí bàbá. bẹ́ẹ̀ni bàbá. o ní dààmú. èmi náà wàá sọ bí ọmọ àmọ́ alẹ́ tó wá ibà yìí akínlábí ó láwọn nǹkan tí ń bá fún ọ lò tèmi nígbà iná sọ fún àwọn ìtẹ́mi náà fi ń ṣàgbára ó sì wà láàárọ̀ làwọn. ẹrú bà mí ni nígbà mo dé táwọn èèyàn ní ẹ ti lérí mi pé tẹ ẹ bá rí mi nù lù yìí ẹ pa mí ni ẹ ṣe kinní kan ẹ mo wá wò pé bóyá kí n rọra jẹ kí n ti pa fírí kí n tó wá. nígbà wo nu nígbà wo ọdún mélòó sẹ́yìn ọ̀rọ̀ ọjọ́ òru àwọn èèyàn bàjẹ́ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún un ṣé mo rán wọn ń sẹ́ rán wọn ń sẹ́ ọ̀dà gbogbo tí àwọn ènìyàn sì níjò ọ̀rọ̀ ọdún bíi mélòó kó lè máa wí pé àgbọ̀nrín èsìn ni wọ́n ń jẹ lọ́bẹ̀ lọ́yẹ kéèyàn máa ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mo lérí ngbà ni mo lérí ṣé mo tún lérí má ní ìsìn ni àbí láti jọ wo tí gbogbo ẹgbẹ́ tirẹgbẹ́ ẹgbẹ́ tirẹgbẹ́ ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ ọmọ tí ọmọ ti bí dùn sọ hmm. gbọ́ lọ́wọ́ bọ́ bẹ́ẹ̀ sani mọ́tò. àṣé bàbá tiẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀. èso lókè. bẹ́ẹ̀ náà ṣé báwa mọ̀ tán bàbá tí ọmọ náà ọ̀nà ti olúwa tó wù ọ̀nà òun ọlọ́run ló fi wọ́n ṣe pàṣàmù ọ̀dà ọmọ rẹ̀ sì ti kú nù. ohun tó ti bàjẹ́ sátún fi bá tí ò ti bàjẹ́ jẹ ni. kó jẹ́ orí bẹ́ẹ̀ òun ti lọ́ọ̀tì ẹnu ìwọ tó wá kù tá a dúró lójú káwá nìtò dandan ká bá wọn náà jẹ kí ló dé irú wa wo ni èmi ọmọ yàrá mọ èmi ọmọ ń pa ẹ èmi ẹ ṣe gbogbo nǹkan. kẹsì mọ owó sẹ́rí padà tí mo padà wọlé. owó ń bẹ lọ́wọ́ mi bàbí eh. ah, mo kọ́lá mo kówó dé ni o. Eh, ìgbò lọ padà. kò tiẹ̀ tí ìyá mi báyìí mo wọ̀lú láti wá di àwọn nǹkan kan mọ́lẹ̀ ni. o fẹ́ ṣe nǹkan rí. bẹ́ẹ̀ ni. o sì ṣe wọn rí. àṣẹ. o ṣe wọn rí tí o pọ̀. àṣẹ. gbogbo ntọ́ bá ti fẹ́ dì mọ́lẹ̀ yìí máa ń pọ̀. Hmm. ojú ti wá kálù yìí hmm. ẹsẹ̀ wá sí kálù yìí hmm akirikárí ìlú ni mi ti máa fẹsẹ̀ kó mi àbùtà èmi náà lọ́ọ́rí ọkọ mi lọ́ọ́rí àlè ọ̀rí nǹkan wà o. máa kẹ́mi ọmọ ọgbẹ́ iná sì ṣe wà obìnrin yóò mọ̀ kó lọ́wọ́ mi gbogbo kan ẹ ṣe bàbá mi. akílá mi ṣe é mo fẹ́ yàn. mo ní kí n wá kí yín kẹ tó wá sí ìlú ìdẹ́mọ̀ máa sọ pé mọ̀rin mi mọ̀rin mi òkè kó wá kí yín sí ẹ̀ tiẹ̀ tí ìjẹ́bù tiẹ̀ gúnlẹ̀ kí yín rárá. ọlọ́kùnrin lè fún mi. ọlọ́run lè fi ọmọ yẹn sẹ́ hello ìyá adékọ́lá ṣé gbogbo ìgbà tó wà nílé tó bá lọ ṣọ́ọ̀ṣì sọ ọmọ ìmúra báyìí. kí ló dé tẹ wá ń pariwo lé mi lórí báyìí. èmi tí mò ń sọ̀rọ̀ jẹ́ jẹ́ ń pariwo sáriwo rè báyìí. yes you are yelling. jẹ́ẹ̀lì ṣé trace and jẹ́ẹ̀lì àbẹ̀wò. múra gbáyà oyè ẹ wá rò pé nǹkan tó kù yìí kù ni kẹ lọ ẹni tẹ́mi fẹ́ ah màá fi rí ìyàn tí mo jẹ́ màá fi wọ̀n ìrànlọ́wọ́ kan mo fẹ́ kó o ṣe fún mi dákun kó tó di pọ́ ọmọ tó ń bọ̀ yìí ó dé ó wù mí kọ́ ọ̀ra mọ́rú wá fún mi bóyá kó bá ń parọ́ fọmọ rẹ kó kàdá gbá mi kó sì pọ̀ gan-an pé wọ́n fẹ́ ràn mí yílẹ̀ o. ẹ má sọ ọjà. I told you I was coming to the restaurant. I just saw your mom. Ó gbà mí gbọ́ for real. Then switch to video call. Good evening, ma. Ẹ jọ̀ọ́ mọ́mì tó jókòó síbi lẹ́kọ̀ọ́. Mọ́mì wò yẹ. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ibi tó ń sọ, ah, ẹ gba anything tẹ bá fẹ́. Bí mò ń sọ níbo ṣó mọ̀ nǹkan tó ń sọ ṣá. Mọ́mì tó wà. Àkúrò fi jáde. Ah, hello. Oh, ah, Nicola. Yàrá mo wá. Àmú ah, eh, twelve ni mo gbé. I'm a babu. I live in the show. Hmm. Mo ń dágbé nu yàrá. I live in the room. Ìyá fògùn fáwálé. Mi ìfọlọ́gùn. Kọ́ Adélé kó dìde bẹ̀rẹ̀. Ẹ̀yọ́ kàn mọ̀ sí gángan gángan. Gángan gángan. Kọ́ máa gbóòórùn yẹ̀pẹ̀ èrèwó ló wọlé yìí èrèwó lélẹ̀ yìí. wọ́n ti sọ gan náà ló ṣe rí kámẹ́rà yìí. ọ̀gbẹ́ni ọkọ tó ń pa mẹ́mú gbé fàmì kí ló ṣe yẹ. ìwọ ìrà. tí gòdì kan báyìí. ẹ mo yẹ owó tó kúrò nínú àkáǹtì mi thirty something thousand kí lè fi ṣe. ìlà ìgbà láti fẹ́ mi ṣe ẹ ti ẹ má bínú ẹ dákun ẹ ti bínú ẹ ọmọ bíi ti kó <laughs> ojú ìwọ tó ń wọlé yìí sójú sójú ẹ̀dúgbò abiyamọ ni. ẹ wo bàbá ṣe fẹ́ gbọ́ èmi ti bímọ o. ẹ kárí àwọn sọ pé ó ń bímọ ó bímọ náà bó ṣe ń kàrà mọ̀ pé ó ń bímọ kò lè bí jẹyọ kan méjì lọ ẹ dàkú sọ́mọ lẹ́yọ kan méjì. Ah, ọmọ márùn ni mo ti bí. Your dad was involved in some wrong investment. I can't believe this. son has leukemia. Stay quiet! Please, Please! please! ìjọgàtẹ́ ó jọgàtẹ́ wá fẹsẹ̀ méjèèjì I'm doing my best I'm trying my best what is wrong with you. Put your hand down. Just shut up. Let me put it to ọmọ ni. Ah, yìí èpèlè ṣé báyìí. Kí ni mò ń wù yìí? Kí ni mò ń wù yìí? Yes the company. I need this job to save my son! Do you have a child? Egun àti ró wọlé, èèyàn àti ró jáde èèyàn ti mọ̀ pé èèyàn àti tó jáde léegun àti ro tó wọlé. your excellence olówó orí mi. hello hello ìyá ifeoma tí ń ló sọ̀rọ̀. good morning once again everyone. good morning. ẹ̀yà mú kan yóò wọlé kí n kọ́kọ́ pa àbí òun àbẹ́ ìméjèèjì. lókà báyìí mo ti jẹ́ ti pẹ́ olójẹ́ ń wo pé kí n ṣe fàájì lókà ẹ̀ síbẹ̀síbẹ̀ tó bá wá wù yín pé kí n tún gbé yín jáde kí n tẹ́ yín sáfẹ́fẹ́ rẹ̀ ẹ sọ fún mi n ó gbé yín lọ tẹ́ ṣe fàájì gidi. ọmọ ìyá mi. ìgbà kan ìgbà kan ìgbà kan tí wọ́n sílẹ̀ lápá dẹ́ẹ̀dẹ́ o àbá ṣe mú dẹ́ẹ̀dẹ́ ṣe gbọ́ eré ìfẹ́ yàtọ̀ jẹ́gẹ́ mi náà dá padà. Ah. <laughs> Ah, ẹ̀yin ojú tì mí o. ọlọ́mọ yìí mọ̀ kí ọkọ. Ah mi ò bá ti rí lórí ìdúró àjùmọ̀ pé mo kẹ́ ọkọ ṣe. Hmm. ó wà romastic ó wà romastic. ṣẹ́jọba pẹ̀lú ẹ̀ ni. ta ni. nítòkù lẹ́sìn. àní obìnrin tó mọ ìkẹ́ ọkọ hmm. ẹ̀yin àná mi ó yà yín lẹ́nu ẹ̀ mọ̀pọ̀ rẹ̀ ìyàwó èèyàn àná èèyàn ni eh, eh, eh. gbogbo kan ní darí oko lójú tí ló ṣe ọ báyìí ó sì ń ṣe bíi ti fún lọ́rọ̀ ẹ ṣé kí n mọ sọ̀rọ̀ sọ̀rọ̀ lójú àwọn ọmọbìnrin kó mọ́ra kó mọ́ra ẹ̀yin àná mi níta ẹ bá ti fẹ́ ẹ sọ. ẹ ṣe o ẹ kú tọ́jú ọ̀rẹ́ wa ah, a ṣe ìrànwọ́ yìí lára rẹ̀. ọlọ́ọ̀lọ́ ni ọmọ ẹ náà lè pààyàn ah! ó sì wá ń sojú nú ẹnu ẹbí ẹ tí ò dá nǹkan mọ̀. káwọn parọ́ ìwọ ọmọ ẹ náà yà wí ó ti fẹ́ pa mí sára. àmọ́ ká mọ̀ parọ́ mo ẹrú ṣé nǹkan tọ́lẹ̀ mi ń gbádùn. kí ni mo di ẹrú ọmọ pé kíní onígbìn ni kíní ni ẹni tọ́lọ̀ má sì fún lẹ́bùn kíní onígbìn ẹ̀bùn ńlá lọ́lọ́run torí sọ̀rọ̀ pé kíní onígbìn ìgbín máa ń jáde díẹ̀ díẹ̀ tí ó fi jáde tán ni tí kinní mi bá wá rẹ̀ tán tó dúró déédéé tán ọ̀tọ̀ ní kéèyàn tún wá lẹ́rù kó tún wá mọ̀ lò èmi á mọ̀ tọ́ pinpin gbogbo dẹ̀mọ̀dánmọ̀ rànrànrànú ah, bẹ́ẹ̀ wọ́n. ìwọ ní kí wọ́n ara rẹ ah. ìwọ náà gbé mi sáré jù gẹ́lẹ́ eh, ó ti yé mi ó lè ní ọ ó lè ó sì gbowó lánàá o ọgbà ń jẹta o ọlọ́mọ jẹ ẹ̀pà mi torí yín náà lọ́lọ́ ṣe dárò torí ẹ̀yin ọmọ tẹ́ láìsí pé mo fẹ́ sọ pé o fẹ́ gbowó mọ́tò ẹ ẹsẹ̀ ló fi rìn o ní sùúrù èwo ni tó ń lọ́mọ mi ó débi olówó ní ìsìn ọlọ́mọ mi bí ìgbìn ilé ìnà tó gbà kẹlẹ kí wọ́n bá mi kílé o kẹlẹkẹlẹ. ẹ o ẹ lẹ. lámbébé wojú. àtẹrẹ. lámbébé mọ wojú. Àkìlàbí. wọ́n ti ń tẹ́jú mọ́ wọn láàjù. pé kò ṣẹ́jú mọ́ Àkìlàbí. Ah, bóde ọ̀rẹ́ mi. mo ti lọ mo ti wọ́wọ́ èrè mo ti tún un mọ́. ẹ kù ah! ẹ kù ẹ kù kì í jẹ́rọ̀ kà sí. ọlá pé ọ farabalẹ̀ kọ owó bó ti lọ ingadi rìn ni ah, mo fẹ́ yẹ wèrè ń tan ni. mo tẹ̀lé pé ẹsẹ̀ kan wájú ẹsẹ̀ kan lẹ́yìn. àbọ̀ náà mo ti balẹ̀ jẹ́ jìnnà sórí bó ṣe ń bọ ọmọ ìwé èrè mi dùn sí. àbí tó mo bà gbọ́ràn pàṣẹ tó lọ́wọ́ fún ẹ tó fi ń dáṣọ ìdí àfún ah! kò ní bàjẹ́ fún ẹ ó ní ká fún ẹ lónìí. irú ni o. tẹ́ ẹ bá gbọ́ ẹ kìlọ̀ fún àkìlà bí o bó ṣe ń gba àwọn ọmọ wa à ẹ nà lówó gan-an. <laughs> wọ́n wọ̀ èmi fúnra ara mi gan ẹkùn ní mí hmm. lẹ́yìn wọn bàgbà tí mo ti wọlú mi ò tí ì ọmọ rárá mo ti rún forty two pé mo mọ̀ ti ẹ̀rántí kà wọ́n nù. forty two. àní mo rún títí mo rún ààfin.

tó wọlé. akílábí o akílábí o. ẹ̀yin o mi ọ̀dọ̀ yín náà mo ń bọ̀ kí ló fẹ́ wá ṣe ìwọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ òṣì kí ni mo ṣe. kí ló ṣe kí ló ṣe kí ló lọ ṣe ilé akílábí ẹ̀yin ọ̀rẹ́ mi ojú yín rí o ẹlẹ́dàá yìí náà mọ̀ mọ́ ò ṣe kọ́kọ́ pẹ̀lú akílábí. ó tún parọ́ ó tún parọ́ kò ṣe kẹ́kọ̀ọ́ pẹ̀lú akílábí ìwọ ọ̀dàlẹ̀ oní oní onílọ́ọ̀bì. aṣẹ́wó aṣẹ́wó ọ̀dọ́kọ̀ olóògùn. mo ṣe ẹ̀gbà ní fọlọ́wọ́ tó ń gbogbo tán ìyá mi ò jọmọ tálẹ́kà. ṣé bí ìyá ò ṣe wá jẹ mí gbére nínú ìlú wa náà. Akínlábí tó pọ ọmọ mi ó sì wọnú ìlú padà ó sì náwó yànfàyànfà ń ṣe yànṣàyànṣà káàkiri nílùú wọn ò rí nǹkan kan ṣe sí i ah elédùà sánú mi méje yóò jẹ mí. Ah! ìyá mi elédùà ò ní jẹ́ kí ẹ̀mí jẹ wá gbé. ṣèbí Akínlábí ó fi ọwọ́ lágbá wa lójú ìlú ò rí nǹkan kan ṣe sí i ẹ fi lúlẹ̀ kí n fi wọ́n lẹ̀ dákun mọ́ bínú o ṣé nínú ìlú iná ni wọ́n sì ṣe báyìí fún mi. ìyá mi ẹ jẹ́ ká fà wọ́n lórí ibi elédùà lọ́wọ́ elédùà ó dá sí ẹ̀rí àfún un. àmọ́ mo mọ̀ pé ọmọ mi náà ní sùn lásán o wọ́n gbẹ̀san ni. ṣé ẹ fẹ́ mú un sọkún ni èsì mọ̀ pé tẹ bá ń sunkún èmi náà mọ̀ ń sunkún ni káwájọ mọ̀ ń sunkún ní báyìí. mi ì sunkún mọ́ sunkún dákọ̀ọ̀kọ̀ mi ì sunkún àmọ́ ń dùn mí ni. o rí bí akínyàbí ṣe ń ṣe yànfàyànfà káàkiri inú ìlú ni. mi ò ní mọ̀ sunkún ẹ mọ̀ pé tẹ bá ń sun ẹ̀jẹ̀ kémi náà mọ̀ sunkún ni. mọ̀ sunkún yẹn sunkún mọ̀ sunkún yẹn sunkún àmọ́ mo fẹ́ bí ọ̀lẹ́bẹ̀ẹ́ bí ọ̀rọ̀ ta ti ń sọ láti ilẹ̀ náà ni bábúrò mi bá ti dé lọ́túnla kó o mọ̀ tẹ̀lé rẹ̀ kó ní òun ìfẹ́ kípinnu rẹ̀ ó yí padà o. ìyẹn tí mo tún fẹ́ máa padà sẹ́yìn ni ṣé bá a ti jọ sọ òun. àmọ́ ṣùgbọ́n torí mi ti ẹ̀ fẹ́ kíkìlẹ̀ rẹ kó dàbí ti ẹ̀gbọ́n rẹ. ẹlẹ́dàá mi ò ní fẹ́. ìsìnkú orí mi ẹlẹ́dàá mi yọmọ bá ń fi sọ rẹ sọ. mo ṣe o. Akínlábí. bàbá mi mò ń látìgbà tó ti dé látẹ̀kọ́ tó ti kówó dé ṣé kò yẹ ti fèrò sí bó ṣe náwó rẹ bó ṣe fowó dé nǹkan òun wà náwó òun ṣe kíní òun kó bẹ́ẹ̀ kí síbẹ̀ ìgbà àtẹ́gùgùn mi sì lé náà mo lè dán gbogbo àwọn àràbá ìlú owó ìwọ àgbà tí ìsìnkú owó ti tán mi tá mú. Akínlábí tọmọdé bá ń gégi inú igbó àgbàlagbà ní ọmọ ibi tí ó wò ó sí. àwọn ọmọ sí nǹkan ti sá mẹ́mórì wọn gan ó bíríláàsì gan ọlọ́run tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní gégi tẹ́ ẹ sọ̀dá sí kí báyìí wàgà ọmọ ó ti mọ̀ pé ibi ló fẹ́ yẹ̀ sí. sọ ti yé yín ẹ fi yín lẹ̀ ẹ títí tẹ́ẹ̀ sọ pé kí n dé nǹkan mọ́lẹ̀ ẹ wò ó kò sígbà tá a dá sọ táàrí lẹ̀ fi wọ̀ bẹ́ẹ̀ ni bàbá mi nígbà tẹ́ pè mí pé bẹ́ẹ̀ rí lèmi tẹ̀ sọ bí pé ọ̀rọ̀ kan tẹ́ bá nílò owó bá mi ẹ sọ à hmm. ah, bá mi owó wà lọ́wọ́ mi ẹ wá bá mi náà bá mi mo jẹ yín ẹ wo àwa fúnra wa gan elédùà bí sì kọjá ká mọ̀ retí elédùà ṣé o wípé ọlọ́run tí gbogbo èèyàn pè ó láyé ọkọ mi yàn mí jẹ. ọlọ́run ó bá ẹlẹ́dàá mi ó dájọ́ ọlọ́run ó dájọ́ ọlọ́run ò ní dá kankan àwọn ológun ìdílé gan lóhùn tí ìbá wọn ṣe tán. akílábí. ẹjọ́ tó wà àwọn àjọ ọlọ́run pọ̀ ẹgbọ́n bá mi ọlọ́run bá bẹ ẹ wo mo ti gbọ́ ẹ fọ ọlọ́run lẹ́ àtẹ̀mí ẹjọ́ kẹ́mi gangan kọ́kọ́ tọ́ra mi bí ń ṣe ṣàyè mi náà kọ́lọ́run tó mọ̀ tọ́ mi sọ́nà kò sí wàhálà bá mi ṣé kì í ṣe pé ẹ ní nǹkan mi tẹ̀lé sùn. ọlọ́run ò ní jẹ́ ó pẹ́ ju o. bàbá mi kò lè pẹ́ torí pé ẹjẹ́ pẹ̀lú àgbàlẹ́ fi ronú bá wọn. Titi, Titi, Titi. ah ọ̀rẹ́ mi ohun tójú mi rí lẹ́yìn. mo fẹ́ yẹ kójú tiẹ̀ náà rí lẹ́yìn. kí ló ṣe wá dáyà jalè kí lójú ẹ rí. ohun tójú rí tẹnu ò lè sọ ni o. ẹ̀ẹ́ ah ọ̀rẹ́ jẹ́ ká lọ. ibo jẹ́ ká lọ ìwọ nù wà lọ. owó àlè là ń lò a ò bá yàwó fi ṣe o. láwù ẹrẹbẹ o ẹrẹbẹ láwù. aláì ọmọ yìí máa yé jẹ àbáfúlà sọ ewúrẹ́. sori wèrè orí wèrè tán pè mí lọ dalẹ̀ sori pé òun gangan gangan lọ dalẹ̀. àmọ́ pé àṣé ọ̀dàlẹ̀ nìwọ náà. ọ̀dàlẹ̀ kọ́ ọ̀fẹ́ nírònú ni ìwọ nìkan kọ́ ló ṣe kinní mi fún ẹ̀bùn tọ́lọ́ fún mi látọ̀run ni tí n bá sì mọ̀ ọ́ lò ọlọ́run lè fìyà ẹ̀ jẹ mí sọ ti yí ọ sọ oníbò ṣe wà yìí ẹ̀yin náà tẹ̀lé mi torí ọlọ́run àbánàbí owó ọwọ́ mi lẹ̀ wá lá sọ ti yé yín owó tó wà lọ́wọ́ mi lẹ̀yin náà wàá gbà àbí gbà tí mo sì wà nù lù yìí tí n ò tí ì rí tajé ṣe èwo ló tẹ̀lé mi ṣe báyìí mo sọ pé akínlábí tí ò ṣe rí mọ́ èèyàn ni nísì tó wọ́n wá dé gbogbo yín lẹ fẹ́ tan mọ́ wa <laughs> olówó mo bá lọ èmi ògbó òsì lọ́wọ́ ẹ wo bí ẹ mọ̀ jẹ́ ń tàn yín èmi ò fẹ́ kéèyàn mọ̀ jà lórí mi sọ ti yé yín èyí tó bá wá mọ̀ pé ó wu òun kóun sì máa jẹ́nu owó mi lọ kó mọ̀ bọ̀ mí bàjẹ́ jẹ́ kó fara mọ́ ayé tún sọ tiri sọ ó wà fún mi èyí tó bá mọ̀ pé òun ò fẹ́ jẹ́ tán èyí tó bá ẹ tí ò bá tẹ́ lọ́rùn lè máa lọ. olóhùn yọ wọn ọ̀dà wọn fún ẹ kékeré o wọn ọ̀dà wọn ẹ tẹ́pọ̀ dá wọn ẹ kékeré ni ọ̀rọ̀ àjálẹ̀nu ẹ̀ gẹ́rẹ́gẹ́ ọ̀rọ̀ àjálẹ̀nu ẹ̀ gẹ́rẹ́gẹ́ ṣé ìtọ́ rẹ̀ mi ń ṣe yìí owó owó ilẹ̀ ń bá iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bí gbà kan ìgbà kan kó tó kù ní abúlé yìí ilé àlàpàlẹ̀ ò sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá dé látẹ̀kọ̀ ibi tó ń sùn wọ́n ti kùn gẹ́rẹ́mẹ́jẹ́ wá ń pariwo ẹyin orí yìí ò ní kọ́ rí o orí yìí kò ní kọ́ rí. <laughs> Ah. Ah, ẹ gbà mí sẹ́mi ló tàka sí bó o lẹ́yẹ tó fò wá bá mi lóru fẹ́ wá gba paran ni àbórí eléyìí ó sí èrè ni. Akílábí ó lẹ́yẹ bó tiẹ̀ ní o fẹ́ wá gbà fún ẹ. àwọn tó jẹ́ ìyá ìyá ìyá ẹ̀ àwọn ìyá wọn. afọwọlẹ́nu. ìyá adó ẹlẹ́yìn lọ. sọ́ọ́rí o àbóòrí pọ́lọ̀ ti kẹ́ mi báyìí èmi gangan ló yẹ kó máa kọrin fún pé èmi ló ṣèyí fún èmi ló ṣèyí fún òwò ṣe dábì lọ́la. Wangela wa mongana lélẹ̀ n ò bá. bàbá wíṣí lè kàn. ó ta fẹ́fẹ́. ẹ bá tọ́ ẹni tí fọ yẹn kàn wíṣí láì bára yín ó yà move. tádọ̀ tádọ̀. commend your efforts kò ṣe takuntakun thank you sir at least now ìwúrí wà pé à ń ṣiṣẹ́ wa bó ṣe tọ́ àbí bó ṣe yẹ tí wàá ní nísìnyí tí a ti arrest gbogbo àwọn ọ̀daràn wọ̀nyí èyí tó jẹ́ main target wa gangan Akínlábí yẹn èmi fẹ́ instruct pé kẹ wá fọ́tò ẹ̀ ká wá post as wanted káàkiri ìlú àwa fi ransom sí o ẹ mọ̀ pé táwọn aráàlú bá rí i pé ah ẹni tó bá mọ ibi tí a lè ti mú àwọn máa gbẹ ẹyẹ báyìí tàbí ẹyẹ báyìí wọ́n á fẹ́ ṣe tọtọpinpin ẹ̀ dáadáa débi tí wọ́n wọlé sí àbí so i want you to take action on that. yes sir. sir and that's a fantastic idea. of course. yes sir because i believe in that sir. I'm a tó wà lóòótọ́ I'm a yes. so let's let's let's take action on that immediately. okay sir. oya dúró. sir dúró. sir abari àti ìṣègùn. ọ̀rẹ́ Well done, ẹ kú ṣẹ́. Wọ́n ń tọ́jú pọ̀lá fún. Láti. Mádàlẹ̀ má ṣe ta làṣírí ayé o. Orí tó fi ọ̀pọ̀ pẹ̀lú pátá kó rìn ṣé kò rẹ̀ rà? Kò mo ní kí n yọjú sí ẹ kí wàá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọmọ àtìyá. Orí tó kẹ̀, ṣe gbogbo bí tó ti ń bọ̀ ọmọ tó gbé ẹ wá sẹ́kọ̀ọ́ àǹtí mi náà tọ́lẹ̀ fẹ́ kó wá sẹ́kọ̀ọ́ ó mọ nǹkan tó ju wọn rí lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ mo fẹ́ fọlọ́run bá bẹ̀ kó mọ nǹkan tó ń ṣe ẹ kó òun ṣe lé eré o nǹkan tó bá wá sẹ́kọ̀ọ́ òun ni kò kọjú mọ́ ṣọ́rọ̀ mi ti ń yí ẹ mọ́ mọ ẹni tó ń ṣe ó ti gbọ́. ẹ ṣe èmi náà kó wá ṣeré lẹ́kọ̀ọ́ tí n bá ti sinmi díẹ̀ kẹ ẹ bá ń wáṣẹ́ kí n bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ kí n nìyẹn. àpọ̀n ah, ah. ó kò sí wàhálà tó bá fi sinmi lẹ́yìn sọ́la tó bá di ọ̀túnla wọn ní kí ṣe wàá mú ẹ káàkiri ó tiẹ̀ lọ́rẹ̀ẹ́ mi kan náà kì í ṣọ̀rẹ́ mi náà bẹ̀yìn bọ̀ mo sọ fún pàbúrò mi bọ̀ tó ń wá six girl màá ní kó mú ẹ lọ́ba tíṣẹ́ ìgbàgbà tẹ lọ́rùn tó náà dẹ̀ fẹ́ ẹ kò sí wàhálà wàá bẹ̀rẹ̀ láti bẹ̀ tí ò bá tún tẹ lọ́rùn èkó làwọn àyè pọ̀ rẹpẹtẹ àtúnṣe bomi

Akúnlábí ẹkùn Akúnlábí ẹkùn. ẹdúró ẹdúró ẹdúró kí ni bàbá ẹ ṣe kó tó di pé wọn máa fi wá mílíọ̀nù wá kiri. ìṣẹ̀lẹ̀ lọ gbé fóònù ò ní gọ́ọ̀gù kó lọ bí yá ẹ léèrè tí yá ẹ ti já tutù ló ti mọ̀ pọ́n ti ṣe ayé bọ̀ yá ẹ wá níta ah! kí ló ṣá wá mílíọ̀nù yá ẹ lásán kí kò yá ẹ sọ́wọ́ ah! Ah! ọmọ yìí gbọ́n yẹn lásán. ọgbọ́n eh, tó fún àyìnbá kí ló lè ṣe tó máa fi mọ́tẹ̀lì wákàtí ìbá yìí. Oh ó kúkú lè jẹ́ pé wọ́n lọ dúpèèyàn ní báyìí tó tó máa fi wọ́n tẹ̀dù àwọn kiri ẹ̀ wo ọmọ ọlọ́mọ jàre já lọ. Ah, kíkọ̀rọ̀ mú ah, yá one million là ń sọ yìí. ààyè ah, orí mi ò kíkọ̀rọ̀ mú yá wo ìyá mi sáré. wọ́n mi ọlọ́run kíkọ̀ bù yá ẹ̀ sọ́ṣà ẹ̀jẹ̀ yá ẹ̀ máa gbẹ̀ máa sáré. kàbíwù lélẹ̀ náà níjọba ọlọ́pàá ó kò wá lọ dùn mí pé Akínlábí ló lọ kọ́ sí ṣá. bọ̀dá àdìgún Ah, kí ló tẹ̀ máa ń ṣẹ̀yìn náà ẹ tún ti mùmúkùmù tẹ̀ máa ń mu ni ìgbà tí wọ́n kọ akínlábí sí nǹkan tẹ̀yìn sọ pé kàbírù kàbírù kọ́ akínlábí ni. ee ee marias ó ti fi ọ̀rọ̀ ìsọkúsọ ti fi jọ yá ẹ wo bó ṣe rí ó dàbí báírò ọ̀gá wa. wọ́n á mi là wọ́n mi ta wọ́n mi ta ọlọ́run ló ké tiẹ̀ fún mi ẹ fara balẹ̀ ẹ máa fara yín balẹ̀ òun ló kọ síbẹ̀ yẹn làwọn ẹ̀yin inú ẹ̀ wo ṣáwọn ọlọ́pàá nàìjíríà lè fún yàn lówó àbí kó tún gba tọwọ́ èèyàn. má sọ bẹ́ẹ̀ ah, àwọn ọlọ́pàá kọ́ ló wà ní ṣáàjì owó ìbàyí èmi believe pé bóyá àwọn tó ẹni iṣẹ́ ọ̀daràn sí lọ́dọ̀ àbí bóyá àwọn tẹ́ni iṣẹ́ ah, wo ṣáàjì á lọ. mi ìyàn kúmọ̀ kan tó ṣe náà. ẹlẹ́dàá mi olóore mi rèé aláàánú mi rèé ọlọ́run ah, ẹjú wo ibi tó wà fún mi kí ló kéètì. ọlọ́run Akínlábí. Ah, kí ló ṣe kí ni. mo mọ̀. ẹ mọ̀ ẹ wo ẹ woman tí mo mú tó kẹ lọ bá fún iṣẹ́ sales girls ó kàn fi owó peanuts ó fi ń lọ wá. really. i'm telling you in fact that is not even the point. ṣé bá ṣe ń bọ̀ sí àǹtí mi mo bá rí pósítà tó lẹ́sìn bẹ́ẹ̀ yẹn fún wanted bá ṣe ń gbọ́ ní ẹ òun mẹ́tọ́ pé wà ń bẹ mọ́ orí tó kẹ́ níbo ló ti mẹ́tọ́ wà ń bẹ. nígbà orí tó kẹ́ o níbo ìwọ ti mẹni tí ọ̀daràn kan wá. àǹtí mi mebí hmm? olórí burúkú tó ṣokùnfà ikú ẹ̀gbọ́n mi tó sáwé kò ní. ẹ́ olórí ibú tó ṣokùnfà ikú àbúrò ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ dá yín lójú pé ẹ mọ ibi tí Akínlábí ẹ̀ wà. rárá o èmi ò mọ ibi tó wà ẹni tó mọ ibi tó wà ni mo mú wá fún yín nígbà tá a mọ̀ pé ẹ̀yin ìjọba ń wà ó di dandan ká fọwọ́sowọ́pọ̀ ká bá yín dẹ́kun ìwà bàjẹ́ òun lèmi ṣe bá yín mọ̀ wá òun ló máa sọ ibi tó wà. ó dá lójú pé o mọ ibi tí Akínlábí ẹ̀ wà. bẹ́ẹ̀ni ìlú kan náà lájọ gbé ó ṣàṣemáṣe ní ìlú wa ló fi sáwé kú nísìn tó sì ti ṣàṣemáṣe lẹ́kọ̀ọ́ dájúdájú ìlú wa ní òní ò padà sí. ó dẹ̀ lè mú adébẹ̀. kí ni eégún mi ṣe tó lóun ò fàárọ̀ jù ìmú yín débẹ̀ kódà ìnàkálẹ̀ wọn fún yín. ó ṣe ó ṣe sórí ìròyìn gọgọgọgọgọgọ níjọba máa ń fẹ́ kí káràlú fọwọ́sowọ́pọ̀ mọ́ ọlọ́pàá láti lè dẹ́kun ìwà bàjẹ́ ìyẹn náà ṣe ń sọ yẹn pé ọ̀rẹ́ ọlọ́pàá ní gbogbo wa ni ó ṣe ó ṣe. pé mo lọ sáré lọ ah, mo gbọ́rọ̀ kan ni wọ́n ní pé ọlọ́pàá ti kú síwájú ilé àwọn akínlábí. akínlábí èwo. Ah, akínlábí kan náà tílé ẹlẹ́pẹ̀ẹ́ mo dẹ̀ bí ọdẹ bẹ́ẹ̀ mo fẹ́ lọ fojú mi nìkan tó ṣe. kí ló ṣe gangan kí nìkan tó ṣe. èmi ò mọ nǹkan tó ṣe o. ṣàgbọ́rò yìí mo dẹ̀ bí ọdẹ bẹ́ẹ̀ lọ fojú mi kan ní ẹ̀sìn mọ̀kọ́ tó ṣẹlẹ̀. ló wá ń sáré lọ tó bá wá lọ ṣubú ńkọ́. ṣubú bíi ti bá ṣo máa lọ. lọ síbo mọ́mì tèmi rẹ̀ mi ṣe mi ò ráyè láti máa rìn kiri o ò ní ṣe àbí. wọ́n ó dàbọ̀ èmi ti rántẹ́ mi o ò níṣẹ́ rárá onírin òṣì dájúdájú. Thank you ẹjọ́ sùn àyàn ọmọ mo ti pọ́n yín létó tẹ bá fẹ́ mọ anything nípa ẹ̀ tẹ wá bá wa lẹ́kọ̀ọ́. Ah. Ah. ó máa ti lẹ́gbọ̀n mi ló bá bá ti wọ́n. bá ti mú bá. lọ́yọ̀ kan lọ́yọ̀ kan bàbá oníkà lọ́yọ̀ kan kan ìfẹ́ abẹ́ni rẹ̀ má dalẹ̀ má ayé o má ṣe kà ayé o. látàárọ̀ táwọn ọlọ́pàá ti mẹ́gbọ́n mi ló ṣáà ní lọ rí okó ká lọ bá wọn ní mi. Hmm, mo ṣe o omi ni ọ̀bájọ ni àbáyọ̀. Hmm? Ah! orí ọ̀kẹ́rẹ́ kónkó láwo bàbá wí fọ́mọ ẹni àgbọ́ mo sì fura náà o. lẹ́yìn náà lẹ́fà. èmi. ẹ̀yin lẹ́fà bá mi. ibo. sẹ́yìn ò mọ̀ pé àwọn àtìrí agbára tẹ máa fi hàn wọn olùfà tó fi lọ rẹ̀ ṣì wà wúlé kó. ọ̀ọ́. sì léyìí oná ìwé o àmọ́ àwọn bàbá wa mọ́nímọ́ní wọ́n ló sàtà bá ń sìn tá à ń lé ọmọ èké kó ń bẹ àbí tá a bá fẹ́ mọ́mọ́ ẹni ọ̀sán wọn parun ní ilé tèmi ń ṣe. ó ṣe bíi tẹ̀gbọ́n mi bí bẹ́ẹ̀ mọ́ ẹgbọ́n ọmọ líle lẹ́gbọ́n mi bí bá sì fọ líle lóògùn líle ibi líle ni ó máa lọ sí. Hmm. olódò ọ̀rọ̀ ló sọ olódò ọ̀rọ̀ ni ó ọmọ líle lakinlabi lákékeré rẹ̀ wá. ìmọ̀ pé ibi tí ọwọ́ adé já sí ni ni. gbógun bá jẹ lọ ó bá jẹ dandan má ṣe ká má ṣe ká má dalẹ̀ òde. wá kí ló báyìí kí ṣe yà yín ọ̀gbẹ́ni wo bí yóò ti rè mí o ó tàbí kí lorúkọ tó wà láyà gbàdá kọ́ lọ iṣẹ́ fẹ́mi báyìí. ọ̀gá adé fi ẹlẹ́jà re ìgbà táwa iṣẹ́ ń bẹ̀rẹ̀ látàárọ̀ síbẹ̀ iná jókòó ni ó rẹwà àṣìṣe ó rẹwà rẹ̀ wá jókòó síbi ilé ayé òsì fẹ́yàn kan òṣìṣẹ́ ìjọba ní àjọṣe. ẹ kú ọmọ ẹjọ ọ̀gbẹ́ni ó wà wà gbẹlẹ pẹ má kádàbọ ẹ lóyún yẹ máa sáré wọnú. ọ̀gá fi ẹlẹjà rẹ àjọkò báwo àti wọn náà ọ̀gá ó fi wèrè mẹ látàárọ̀ mẹ yẹ sọ wọn ní ìdúpọ àṣìṣe. àwọn àṣìṣe tó ń pariwo tó ń ranjú báyìí ó gbé rédíò mi ni kẹ́yìn náà dẹ̀ kọ́ntínú ṣe kẹ́yìn ṣe tọ̀dọ̀ tí náà kẹ́yìn náà wá sí ni ìwọ ni wèrè. ẹ yẹ kí n padà síbẹ̀ kẹ́ máa máa jẹ. ẹlẹ́wọ̀n bébì mò sọ̀rọ̀ mò sọ̀rọ̀. ayé ìyá ẹ̀ ti ta màá mú ìyá ẹ̀ṣọ́ rẹ̀ jẹ́ yà máa má wo. ọ̀gbẹ́ni ìgbẹ́kọ̀ àti di ọgbọràn elédùn ọ̀hún ní mo ní ọmọ yìí ìkàjẹ́ mọ́ àbí nǹkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ ọmọ yìí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 kàdíhù jalè máa kúkú ṣẹrú kí ni ó fò lè ṣe láyé tí mo wá. kí ni ó fò lè ṣe láyé tí mo wá. kí ni ó fò lè ṣe láyé tí mo wá. kàkà kí n jalè máa kúkú ṣẹrú kí ni ó fò ṣe láyé tí mo wá. kí ni ó fò ṣe láyé tí mo wá. kí ni ó fò ṣe láyé tí mo wá gbogbo ra. omi tuntun ti wú ẹja tuntun ti wọnú ẹ èmi ni madam tuntun ló lẹ́yìn báyìí. wọ́n tẹ̀ tí wọ́n ti wọ́n ti ní sùúrù tó wọ́n ti gbọ́ wọ́n ti gbé ọ̀rọ̀ yìí ti sára títí tí ó fi di àtìwọ́ kí n tó sọ̀rọ̀ àbí ìgbà tí ẹ sọ̀rọ̀ kan ẹ̀yìn kan náà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọlọ́run ni kú ẹnu lé máa kú mi gàràgàrà máa kú mi gàràgàrà tó bá kú mi lọ máa tẹ̀lé pa. wọ́n ti sáré fún oyè sátó òṣìṣẹ́ mi lẹ́nu. ọmọ ọkọ ẹ ló fẹ́ máa ní ẹ lára máa gbé kú. ọjọ́ ti bá túwé lẹ́yìn àgbègbè máa jẹ́ kẹ́mi ẹ̀ jẹlẹ̀. Ah! Ah! ṣé ìtọ́jú lọ́rùn ṣé ẹ̀ mọ̀ pé kiri yẹn ń jèrè ó máa ní ìdí ọ́ìlì tí ó tó àwọn kan tẹ ò ní wọ́n ń tẹ̀lé mi bọ̀. wọ́n ń tẹ̀lé ṣé mo dẹ̀ rójú wọn. ẹ wò màmá ẹ tí ń lọrùn tí ń jù yóò ti yẹ yín ẹ mọ nǹkan ẹ wá máa lọ. bóyá kó dànù lè gbọ́n kó tí wọ́n sọ kó wọ́n fẹ́yàwó mi. Ah, ah. ṣẹ̀ṣẹ̀ rí pé òní làákà yìí. kó fẹ́yàwó kejì ìwọ tí wọ́n ń sọ̀rọ̀ mélòó ló ní ní. kí ló dé tó fẹ́ ọ̀rẹ́ ilé ìmọ̀ nínú ilé ọlá ṣé torí pé mo dẹ̀ ti gbà ẹ́ láàyè eégún mọ ni èèyàn ni ò mọ́ mà ọmọ àdúgbò yìí là wà. ìgbà tí mò ń ṣàtìlóyún ọ̀run báwo mo ṣe máa mọ nǹkan tí ó ń ṣe wọn. ẹkùn àbátọ mi kánú lẹ látijọ́ ẹ ẹ tí ẹ ti gbàgbé yín pé ẹ ní ìyàwó kékeré ẹkùn orúkọ kò yín wọn nígbà wọn dé yín wọn nígbà wọn dé ọrùn yín nírun kúrò wá bí. kí ló ṣe ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé gbogbo ìgbà tí màmá ọ̀gá wa bá ti wá bí wọ́n máa kọ́ sí aṣọ sísìsì wọ́n máa kọ́ sí wàhálà. fásún fásún fásún. kó padà lọ sínú ilé yìí kó lọ sílé ikú kó wá lọ bá ṣọ̀pọ̀nà tó wà nílé yẹn tó pẹ̀rẹ̀ níyàwó. my house is peaceful mo bímọ mo níyàwó so why bring in another woman. àmúrí agbára ni àmúrí ìṣẹ́gun ni. òun kú tìǹdí tìǹdí tí ń di tí ń di. obìnrin kan wà ó bí ọmọ méjì ní ọjọ́ kan náà ní oṣù kan náà ní ọdún kan náà àmọ́ wọn kì í ṣèbejì báwo lè léyìí ṣe jẹ́. ọmọ ìlú yìí jìnnà gan-an ìlú tí yín ni ò jìnnà ìjọmọ ìlú tèmi ti wá ṣá bọ́láńlé mo dé ìlú yín bẹ́gà ló kọ́kọ́ welcome mi kú ilé o. ọ̀rẹ́ kọ́ ẹ káàbọ̀ ẹ sí. ọ̀rẹ́ mi nìyẹn. bò ní sẹ́bù ní gbogbo nǹkan. yàgbà ẹ kúlé. Ah. bọ́lá lé kọ́nà. èmi ni yàgbà. Ah. bọ́lá ní àṣàbí. owó ni ọdún nu o. bẹ́ẹ̀ni. ọdún tó mọ́rẹ́ rẹ wáyé ẹ ṣọ́ra o torí oríṣiríṣi nǹkan ní ń bẹ ń ta oríṣiríṣi afẹ́fẹ́ ní fẹ́. You think something is wrong? Something like what? I don't know. What do you mean you don't know? Ah! Oríṣiríṣi èèyàn ni. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ṣàánú mi ebi ń pa orúkọ mi ni àrùn àwọn èèyàn máa sì mí mú gbà míì bí ẹ̀dá búburú ni mí léyìí tó dẹ̀ jẹ́ wípé rere tí mo ṣe ó pọ̀ ju búburú tán rí lọ apẹ̀rẹ̀ àparò ó jáko ikú ọ̀nà níwọ̀ yìí ẹ bá mi bẹ̀ kókó má pa mí. àtẹni tó sọnù àtẹni tá a rí kò sẹ́ni tí kú lè pa. agbára. ẹ̀wù jẹjẹ ẹ̀wù jẹjẹ kílẹ̀kílẹ̀ o ẹ̀wù jẹjẹ kílẹ̀kílẹ̀ o ẹ̀wù jẹjẹ kílẹ̀kílẹ̀ o ó dẹ̀rọ Akínlábé ẹ̀kọ́ Akínlábé ẹ̀kọ́ gbogbo náà gbogbo náà. tẹ̀ fún kan ni. àjànà kó kọjá mọ́rí nǹkan rẹ̀. gbogbo.